every six months ni wà tọkọ ẹ máa ríra yín. ìgbà mi nǹkan kò kí Obi, tó bẹ́ẹ̀. obìnrin tí ò bá bímọ lé ọkọ ẹsẹ̀ ò múlẹ̀ o. alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan ó lámì tó fẹ́ mú jáde. bá mi ti sùn mí báyìí. ó yé mi tí kò bá yé wo kán lè fẹ́ yàwó fún ẹ of course. So, ló so sọ lẹ́nu báwo ni mọ́mí ṣe máa fẹ́ yàwó fún mi. lẹ́yìn máa ń ṣe báyìí kí ni ẹ fẹ́ káwọn máa ṣe ibi tán wà ọlọ́run ló ń ṣọmọ. láti ìgbà tá a ti máa rí àjẹun lọ́tọ̀ọ̀tọ̀. bí mo ṣe fẹ́ ni wo o gbọ́dọ̀ gbà fún o cos mo suspect ife akínọ́lá fẹ́ máa play games ṣó o rò bẹ́ẹ̀ ni. anything tí mo bá fẹ́ ṣe ó yẹ kí n lọ direct why why would I go nígbà ivf wèrè kan. tí wọ́n rán fún yín láàárọ̀ iná is actually negative. oh my god. this is a mystery to me. mo pe wá fún ẹ lọ́rùn kó o lè rí iná láyé. tí kò kì í ṣe kan ń ṣe mí àti pé sórí ìfẹ́ láìsí ọmọ asọ́mà ni. àní kò fẹ́ yàwó kejì. ìlú yìí ò ń ṣe nàìjíríà tí mo bá lọ fẹ́ yàwó kejì ẹ̀wọ̀n ni mo fi ń ṣeré náà. akin sọ pé òun ò ṣe mọ. akin sọ pé òun ò ṣe mọ kẹ. má fi ìgbésẹ̀ lọ fún báyìí ló mọ̀ wá lè ṣá. oògùn. gbogbo nǹkan tẹ̀ ń ṣe fẹ́mi àti bébì mo rí rè àkùṣe ìtọ̀ ẹ ṣe gan ṣé àwọn ọkùnrin tó bá sì di ọ̀rọ̀ lọ́mọdé you can go to any length. tá a bá porí ajá a máa porí kòkó tá a fi ṣe o as long as that child lives the mother still exists.